من الآية أعوذ بالله من الشيطان الرجيم قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي الشيطان الرجيم لنا أصفوا nípa ìtumọ̀ توفي wípé àlùwàfáàtù níbí báyìí ìmúdàgbà lérò pẹ̀lú ẹ̀wọ̀n náà ní ànáwó. nígbà tó lọ́wọ́ bá sọ fún ànábì Ìsá ìrẹ̀ Ìsá inni mutawaffika máa pa ẹ̀mí rẹ bọ̀rọ̀ fi hàn ká ilẹ̀ yìí máa gbé ọ wá sọ́dọ̀ mi kásọ̀ wípé ànábì Ìsá alayhi salatu wassalam ọ wà ní sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀kejì. òun àti anabi Yahya aleyhi wa salam ọlọ́run ní máa pa eme rẹ Maa wá gbé ọ wá láàrin àwọn ẹni tí wọ́n yà aláìní gbàgbọ́ bákan náà wọ́n já rẹ sábà máa gbé wọn kọ́kọ́ lẹ́dí ilẹ̀ káfàrú wọn ò lé kí àwọn aláìní gbàgbọ́ bí ó sì ṣe máa rí nìyẹn ìlàyé omi ìkìyàmọ̀ títí di ọjọ́ ìgbìngà ìkìyàmọ̀ ọlọ́run wá ní fún ma ìlà ìyá máa jẹ́ ẹ̀gbọ́n lẹ́yìn náà ọ̀dọ̀ mi ni bùsẹ́rì ti yín o fa áhùkùn báyìí lẹ́kùn máa wá ṣèdájọ́ láàrin yín fìmà kùntùn fi hítà tẹlifóònù nípa àwọn tẹ̀ ń ṣe ìyàpálẹ́ lórí. àwọn adébẹ̀ kọlọ́wọ́ bá wá sọ nínú àyà tó tẹ̀lé wípé fàámà. ọlọ́run bá wá ní ẹ̀wọ́ ara wọn aláìní gbàgbọ́ ọlọ́run ní àwọn ènìyàn ọ̀hánfíìmù mú wọn máa jẹ wọ́n níyà ní àdá bá ń ṣàdídá ìyà tó le koko fìdúníà láyé bíbá ìwàlà áhírà àti lọ́run wọ́n mọ́ láwọn mí nàìjíríà ọ̀wádìí sí alátìlẹyìn kankan fún ọmọdé báyìí lọ́lọ́run ṣe ń ṣe fáwọn ẹni tí wọ́n sàì ní gbàgbọ́ sí àlùbọ̀sí tí wọ́n sàì ní gbàgbọ́ sí mẹsáyà bọ̀sí ìyìn sọ ọmọ mọ̀ríyáwọ̀ nínú àwọn ojú báyìí lọ́lọ́run ọba ṣe ṣe fáwọn ẹni tí wọ́n ṣe àṣejù nípa lẹ́nu àyíṣá aleyhi sọláàtù ọ̀sálàm báyìí lọ́lọ́run ṣe ṣe nípa àwọn ẹni tí wọ́n yan ìsá ní àyìnbóró nínú àwọn ọkùnrin yó wọ́n jìyà láyé tọ́ba tó wá di lọ́rùn wá tún jìyà wọn làwọn tó sálá kìlọ̀ báwa fẹ́ ká wọ́n ní láàtò kìrú ní. ka afẹ́rẹ́sì nẹ̀sọ́rọ́ ẹ̀yìnsá bínú mọ̀ríyámọ̀ ẹ má yìn ní bóró gẹ́gẹ́ bí àwọn ọkọrin yóò ṣe yin ẹ̀yìnsá ọmọ mọ̀ríyámọ̀ bóró wọ́n pè ní mẹta lọ́sàn wọ́n pè lọ́mọ ọlọ́run wọ́n tún pè ajásí pé kò sí nǹkan tó lè wà lẹ́yìn òdodo jù sínú lọ lẹ́yìn ìgbà yẹn ọlọ́wọ́ ọba àlekẹ́lá sọ yí pé wàá sọ lẹ́bi rẹ̀ ámọ́nù wàá mi lọ sọ ọ́ ní ọlọ́wọ́ adìsẹ́ wa ráwọn ẹni tí wọ́n bá nígbà tó lódodo tó ń ṣiṣẹ́ dáadáa. àwọn tó bá nígbà tó lódodo tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa ọlọ́run ní fọ́ ìwà fi ìmùjú rọ̀ ọ̀hún ládàá wọn ládàá ìmọ̀nì wọn ládàá iṣẹ́ dáadáa wọn ọlọ́run bá pè fún wọn káwọn ọlọ́run bá nìkú nífẹ̀ẹ́ sáwọn alábòsí àwọn aláìsí gbàgbọ́ la alábòsí. ọlọ́wọ́n ní sáyẹ́lì kàdé lóòwò àlẹ́ ìkàdé àyà tiwọn ṣèkéré àkíyà. ọlọ́wọ́ bá ní ìyẹn gbogbo àwọn eléyìí tá ń ká yìí tá ń ká fúnra ànábì mílẹ̀ àyàtì nínú àwọn àyà wọn dèkèrè àkè nínú ikọ̀ tí alùpàá á jẹ́ òun náà ní à ń ka gbogbo ìtànẹ́bì yìí sàyè tó jó dodo ẹ̀ fúnra ànábì nínú àwọn àyà àti tá a sọ kálẹ̀ lẹ́yìn gbogbo àwíjàre ṣé fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ànábì Ìsá alayhi salatu wa salam kìí sọ ọlọ́wọ́ kìí sọ ọmọ ọlọ́wọ́ kìí sì ṣe ẹ̀kẹta mẹ́ta sáà sọ wípé ọlọ́wọ́ bàbá. ọlọ́wọ́ ọmọ ọlọ́wọ́ ẹ̀mí mímọ́ kì í ṣe mẹ́ta lọ́gàn bí kò ṣe wípé ọlọ́run ni ọba ni ẹrú sí ọba ni tọ́lọ́run sọ pé o dá ń kà fún inú àlùfáà bó ti wá náà lùkọ́ àdìyí kẹ́ ẹ̀dẹ̀ tẹ̀ òtítọ́ lọ́lọ́run sẹ̀ wá pa àlùnẹ́bì láfẹ́ sallallahu alaihi wa sallam ibi ọ̀dà tí wọ́n bá wá kọ̀ jálẹ̀ ká sọ fún ti tọ́lì tí wọ́n á má gidi gbé àníṣẹ́ gẹ́gẹ́ bí kìsàn pé ó ṣe chéǹjì ẹ̀sìn mọ́ wọn lọ́wọ́ ibi yín sáà ní àwọn àgbè pé ni ọmọ ọlọ́run ni tí wọ́n wí ikú wí nípa àtẹ́bí àyíṣá lẹ́yìn àwọn àlàyé ọ̀rí kíni wí tá a sè ọ̀dà ìrànlẹ́bí àti wọn ẹ̀yà bọ́ tàtẹ́gbéra yín sí pègbà ẹ̀ kojú alákòóso ọ̀fẹ́ ta òun ló ń pè ní àlìmọ́ bá a lásù ọlọ́run sẹ́yìn wá ń fi àtẹ́bí sallallahu alaihi wasallam pépé wọn lọ síbi al-mubahalati àtẹ̀yìn àtẹ̀mí ẹja gbéra wa àtàkà lọ gbéra wa pépé ẹni tí bá ń parọ́ ọlọ́run yẹ nípa àtẹ́bí Ìsá alaihi salatu wassalam èmi ń sọ fún yí pé kì í sọ ọlọ́run mò ń sọ fún yí pé kì í sọ ọlọ́run. mo ń sọ fún yín pé kì í ṣe mẹ́ta lọ́kàn abẹ́rù ọba ni ojúṣe ọlọ́run ọba ni àkọlé yẹnyẹn òdi ọba làǹdẹ́nì aleyhi èyí wá kọjá ṣáàkà fíìhì ọ̀yà àbí òun ló kọ́kọ́ rẹ̀ tọ́ ọlọ́wọ́ ni ìdàmọ́sálà ìdá ìdá lọ́hìn kàmọ́sà lè ádàm. mo fẹ́ fẹ́ ṣáájú ṣáájú eléyẹn àdínkù lè kílẹ̀ àti wáyé pé àtẹ̀bí ẹ̀yìnsá kì í sọ ọlọ́wọ́ kì í sọmọ ọlọ́wọ́ kì í ṣe mẹ́ta lọ́kan bí bíbí rẹ̀ bá jí èèmọ̀ a wọ́n yẹ kí sísẹ̀dá ádámù rẹ̀ kó jí èèmọ̀ lọ́nà rí ajáde pé lè jẹ́ àlùmọ́ fi kálífì ádámà wà ẹ̀yìnsá ìpàkẹ́ ló ti jọ rí ṣíṣe ẹ̀dá ádámù àti ayíṣá ọlọ́wọ́ ní ìdẹ̀mọ́sálà ayíṣá ìdàlọ́. ọlọ́wọ́ bá ní ìdẹ̀mọ́sálà ayíṣá ìdàlọ́. dájú àpẹẹrẹ dájú àpẹẹrẹ anabi Isa ọba fi kúdírátì láàyè nípa agbára ọlọ́run láàyè tó fi gbé ọlọ́run bá dá tẹ̀lé àyínsá bíbélì àgbé láì ní bàbá. ọjà bí àpẹẹrẹ náà ní tó fi gbé ọlọ́wọ́ bá dàbẹ̀bẹ̀ Adam láì ní bàbá láì ní ìyá bí kò sí pé. ọlọ́wọ́ dá Adam láti ara yẹ ẹ̀fẹ̀ ẹ̀rí nígbà tó lọ́wọ́ mú yẹn jáde látara ẹ̀ sí. bóòlù yóò ṣe wá kú tọ́lọ́wù nílé ìdá padà. ọlọ́run dá Adam látara yẹ̀pẹ̀ ọwọ́ sọ fún yẹ̀pẹ̀ yẹn tó fi ṣẹ̀dá rẹ̀ pé kóòtù di Adam fọyẹ̀ kúrú ó sì rí bẹ́ẹ̀. ajá pé ọlọ́run tó dá Adam lẹ́ni tí ò ní bàbá tí ò ní ìyá ọlágbára láti dàtẹ̀lé àyíṣà àléhi sọláàtì ọ̀sàlá lẹ́sọ̀ ìpín yóò di alátẹ́sọ̀ lélẹ́ bàbá tọrọ ti ṣèyí tó tóbi jù ẹ lọ kò sí ìyá kò sí bàbá ọlọ́run dáadáa bọ̀. àti kọ́ wá dẹ́ni tó ṣe wípé kò ní bàbá ìyá nìkan lónìí èyí ò rí i pé yóò tẹ̀ fagbájá rárá. tọ́ba jáde fọ́sẹ̀ tọ́. ìpè nítorí àìdí bàbá àdẹ́rẹ́ ìsá alayhi salatu wassalam ó lè tọmọ ọlọ́wọ́. ajá pípé tá ádámọ̀ jọ òbí lágbára dúdú. ọ̀nà kó lẹ́gà á wàá pè ádámọ̀ tẹ̀gbà rẹ̀. tọ́lá tẹ́lẹ̀ ìsá ni alayhi salatu wassalam bàbá ni òní ó ṣe kí ni o wọn níyà ádámù nìyí alayhi salatu wassalam kò níyà kò ní bàbá àti táàbà wà lọ́pàá nẹ́bí yìí sọ ọmọ ọlọ́run ni ọmọ bó láti wá pé ádámù bẹ́ẹ̀ ni ó ti bá kílíà sí wa ìgbà ọ̀rọ̀ bàjẹ́ ni ká pàṣẹ nẹ́bí yìí sọ kápá dábọ̀ gẹ lọ́lọ́wọ́ ọ̀dà káwá sí àndẹ́bẹ̀ àkápẹ́ ní ọmọ ọlọ́wọ́ ọ̀dà káwá sí àndẹ́bẹ̀ yìí sá ní ọmọ ọlọ́wọ́ tó alágara torí tá a dábọ̀ tó pọ̀ ju àndẹ́bẹ̀ yìí sá lọ aleyhi salatu salam adam òní bàbá òní ìyá ìyẹn ká kú torí ẹ̀ kápẹ́ ní ọmọ ọlọ́wọ́ ìbàjẹ́ ìbàjẹ́ tó tó á tóbi ẹni tó wù níyà tó ní ọ̀dẹ tí bàjẹ́ yọ gbà tóbi ni pé gbàdé bá sọ yín pé ọmọ ọlọ́run là lẹ́mìí yín sa ohun tó fẹ́ máa sọ ní kọ́lọ́run lọ fẹ́ mọ́ríà ni wọ́n sọ pé bàjẹ́ yẹn tóbi ọmọ ọlọ́run sàkọ́kọ́ ìbàjẹ́ pé kà sọ fájà mọ́ ọmọ ọlọ́run ni wọ́n ní kílódé tẹ́sí pé lọ́wọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ nígbà tí tí o ní yàtọ̀ ìbàjẹ́ àti tàbùkọ ọlọ́run nìyẹn kọ́ ọlọ́run ṣe kiri o ó níyàwó òun lọ fẹ́ mọ́rí kiri o tó fi bí ẹ̀yìn sá. ṣùgbọ́n lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọbẹ̀ fi agbára rẹ̀ hàn fáwọn ẹ̀dá rẹ̀ nígbà tó dá dábọ̀ látara akọ látara abo. kọ́dà Hawa látara akọ tí ò níyà àbí Hawa níyà kò níyà ọwọ́ àtàtẹ̀lẹ̀ àyíṣá látara agbo kò ní bàbá gẹ́gẹ́ bọ́lá ò ṣe dá àwọn èèyàn yòókù tí ń dá wa látara akọ àtàbò ẹ̀yà tó ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n fẹ́ fi agbára rẹ̀ hàn òun ni bó ti ṣẹ̀dá àdébí Adam alayhi salatu wassalam kò ní bàbá kò níyà ọ̀wá látara kọ́ ọ̀wá látara bò ọwọ́ adá Hawa ìyàwó rẹ̀ látara kọ́ tí ọ̀wá látara bò ọwọ́ adá àdébí Isa àlehi sọláàtù ọ̀sálàm látara abo tí ọ̀ wá látara kọ kéèké bọ́lọ́hùn ṣe ti dá àwọn èèyàn yòókù ṣe ti dá wa látara akọ àtàbò àti tá a bá fẹ́ sùn ọmọ ọlọ́wọ́ ọmọ ọlọ́wọ́ ti fẹ́ kojú mẹ́ta báyìí o ṣe é mọ̀ pé ádámọ̀ làwọn kọ́ pé ọmọ ọlọ́wọ́ àkọ́kọ́ nìyẹn ìyàwó rẹ̀ gẹ́rẹ́ bẹ́ẹ̀ ni o torí yẹn kẹ́ ìfọ̀sùn yẹn náà jẹ́ o tọkùnrin máa ń bímọ ni sọ pé àwa ò lọ́mọ jókòó tó lágbára ju tàbí ìta lọ àlẹ́ ìsọládùn ọmọ ọlọ́run ọ̀tẹ̀ wàá pé bẹ́ẹ̀ ta ẹ̀làdẹ́gbẹ̀ àyíṣà fọlá ìsọkùsọ pépé kò sí ohun tó bí ọlọ́run ló tó kéèyàn lọ fi ọmọ sí ọlọ́run ìfẹ́ ọmọ àti ìfẹ́ wọ́n ní torí ọlọ́run ti sọ ní sọ́ọ̀tù mẹ́ríà wípé wọ́n lè jẹ́ aláwo ayàtà lè náà. ọlọ́run là ń ṣe bẹ́ẹ̀ sáàgbẹ̀dẹ̀ ẹ̀yìn sáwáyé látara bọ́ tí ò sí akọ́ńbẹ̀ kó sì pé ọmọ ọ̀ya rẹ̀ nìkan ní ọ̀jẹ̀ kò ní ní bàbá ọlọ́run là ń ṣe bẹ́ẹ̀ lìdẹ̀jàláwo àyàtà lè náà káfí sí ní àrísà bí fáwọn èèyàn. ọlọ́wọ́ aṣọ nínú àyíké alhamdulilayi rọ́bìk. ilé ìwọ ilé ìwọ ilé ìwọ bàbá. lọ́lọ́run ti wá sọ nígbà yìí pé ọ̀rọ̀ òtítọ́ yẹn gẹ́gẹ́ lèyí o tọ́wá látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ wọ́n láti kò bílẹ̀ ló tẹ̀rí fáwọn àlejò àwọn ẹni tí wọ́n máa rú rọ́pò kó tọ́ má dá wọn lówó má kọ̀kọ́ gbọ́ bọ́ bá gbọ́ kẹ́tù kọ̀ rẹ́ sí wọn ní pé sọkúsọ wọn sọ láti sọ pé Jésù ọmọ Ọlọ́run aláyè sọkúsọ ìyẹn ní gbólóhùn ìgbólóhùn dodo nípa àyínsá ni láàbọ̀ ìdá àlè fi kó bẹ́ẹ̀ kò sì sí ohun tó lálàáfíà yàtọ̀ sí ọmọ ọdọ abáadà làkè ìlà ọlá lẹ́yìn òdodo kí láwọn kú jùbàjẹ lọ Ọlọ́run náà má já sí rẹ Ọlọ́run sẹ wàá sọ pé adé bẹ́ẹ̀ lẹ́nu tí ń fa òjíṣẹ́ Ọlọ́run ọba láti ìgbé ọdà nígbà táwa yí gbogbo àlàyé fún wọn yìí wọn kẹsí wọn ká gidi borí ọdà ká tó débẹ̀ náà ẹhẹn nígbà táwa yí gbogbo àlàyé fún wọn bẹ́ẹ̀ ni tí wọn ká gidi borí ọdà tó pé wọn jáde. àti wọ́ kálọ̀ gbéra wa pépè ẹni tí bá ń parọ́ kékeré ọ̀dà rẹ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ àlùfọ̀ wọ́n ní hájákà fíhì. ẹni yóò tó bá tún fọ́ ń ṣe àríyànjiyàn nípa ànábì Ìsá aleyhi salatu wa salam wa ala nabiyyina tí bá tún gbọ́ jiyàn gbígbé àlọ́mọ ọlọ́run àbí gbé ẹjọ́ mẹ́ta lọ́gà àbí gbé lọ́lọ́run gẹ́gẹ́ ẹtí bá tún bọ sàárì ẹjí rẹ nípa rẹ nígbà tí mo jà ákàmì náà lẹ́yìn lẹ́yìn ìgbà tí mo ti wá dé báyìí rẹ àlùnábì. ọ̀yà sọ ìgbésà á lọ́wọ́. Ewa, wá dẹ́dẹ́ àrùn jẹ jẹ́ jàwáàbù fún amúlù yẹn àti jàzáwù rẹ ọ̀dà abáwákìlá wa sí ẹ wá o dẹ́dẹ́ àrùn àdìrẹ́ àlẹ́ kákí sáwọn ọmọ wa wà á dìrẹ́ àgọ́ àtàwọn ọmọ tìrì ẹ jẹ́ ká kí sáwọn ìyàwó wa kẹ́yìn náà pe àwọn ìyàwó yín jáde. èsì bá sẹ́ńdì wà ní tẹ̀lé wọn káwa náà wá pẹ̀lú wọn kẹ́yìn náà pẹ̀lú àwọn èèyàn yìí. ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo wọn wà fi hali mubahalati nílùú ṣe sí ipa fẹ́ lọ gbéra wa sí pé. ثم أبو جاهل àwọn àṣẹ wa gbéra wa tó fi gbà yìí o ìbìnẹ̀dẹ̀ ọlọ́wọ́ wa jẹ tẹ̀sí máa ń parọ́ báwa la máa ń parọ́ ní pàtẹ́mì yìí ṣe ìsọlọ́wọ́ ìsọmọlọ́wọ́ ìsìmẹ́ta lọ́kẹ́ bẹ́ẹ̀ ni ẹ ń parọ́ ni tẹ́ ẹ sọ pé yìí sọ ọmọ ọlọ́wọ́ ni ẹtúkpé lọlọ ẹtúkpé mẹ́ta lọkàn ibi dẹdẹ ọlọ́run ọjẹ dẹdẹ tó bá parọ́ ẹrí wọn lóun tó fa sísọ kalẹ̀ ìgbéra ẹni sépè yìí. ẹ̀rí afẹ́sùlẹ̀ okùnfà ṣe àyà àlùbáhálà yìí gbéra ẹni sípè yìí kí ló fà táyà yìí fi sọ kalẹ̀ àtàwọn èyí tó ṣáájú rẹ̀ láti bẹ̀rẹ̀ alùpùpù ọ̀dùn tó fi dé sixty one láti bẹ̀rẹ̀ dé sixty one kí ló fà ó fi ẹ̀fọ́ àyà yẹn wá bẹ́ẹ̀ kí ló fà wọ́n lọ́ọ́ àyà yìí wáyé nípa wákìtì nàìjíríà àwọn èrò tí wọ́n wá láti nàìjíríà tí wọ́n wá àyàdè yàdè wá pàtó alàdàbí yìí sallallahu alaihi wasallam bí ká sọ fáwọn àlejò tí wọ́n dé láti ṣe. náà. wọ́n ti sẹ́ra àwọn ọkọ̀ rí yó nígbà wọn wá dé wọ́n bẹ̀rẹ̀ sí ní bá ànábì sí àríyànjiyàn nípa ànábì Ìsá alayhi salatu wassalam. من البنوة والإلهية بنوة بنوة wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n wá lérò àbábọ́dá wọn tí wọ́n dábàá wípọ́ ọmọ làgbẹ́ni àyíká ìyẹn tí wọ́n bá bẹ́ẹ̀ jáde ẹgbẹ́ ọmọ ni ìṣẹ́rú àbábọ́dá ọlọ́run. náà súra ti ọlọ́run wa sọ ìbẹ̀rẹ̀ súra yìí kalẹ̀ láti fi pèsè ọ̀rọ̀ padà fún ọ. ẹ gẹ́gẹ́ bí alimami muhammadu ishaq bin yasar àtàwọn nínú àwọn olùwàbí wọn ti sọ̀rọ̀. ẹ̀rí ibùdó sáàk nínú síra rẹ̀ tó gbajúmọ̀ ìtẹ́ rẹ̀ tó gbajúmọ̀ àtàwọn síra mi àtẹlùmí tó yàtọ̀ sáfà wọ́n ní àwọn èèyàn àwọn kiri yóò kàn láti Najaran wọ́n wá bó ti sọ ọlọ́run sallallahu alaihi wasallam sì tó dọ̀rọ̀ kíkà àwọn sèpì wà lórí kẹ̀kọ́ àwọn bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀rì ńlá kan bẹ ní inú wọn tó yẹ fáwọn ni wọ́n gbà yìí. yẹ̀wò lo ilé iṣẹ́ máa mú un. ọ̀dọ́ wọn ni wọ́n máa ń darí gbogbo àlámọ̀rí. àwọn wo làwọn bẹ́ẹ̀ nìyẹn. alákọ̀ọ́kọ́ ni kí ni ọ ákíbù lè kọjá. èèkọ̀ rẹ̀ ló ń pè ní Abdul Masih. ẹ̀yin náà gbé kọ́kí kọ́. ẹrú bìsáyà. ولي قاتل هلاك جلالك سيد وهو الأيهب سيد ولي قاتل الأيهب هلاك هو أبو حارثة من علقمة قد يعقف بكر بن الوائل وين وين bọ́dọ̀lì ẹnì kẹrin òun ni kò wáyé tù bọ́dọ̀lì hàrì. wọ́n lé zéèdù bẹ́ẹ̀ fáyọ̀sù bẹ́ẹ̀ yazídù bẹ́ẹ̀ àti nàbíhù wéèlìdù bẹ́ẹ̀ amúrù bẹ́ẹ̀ kálídù bẹ́ẹ̀ abdullahi bẹ́ẹ̀ bákan náà yohannes ọwà bẹ́ẹ̀. wà á múlù áwù alamori ẹ wá rí àlámọ̀rí àwọn èèyàn tá a kà á lè wọ́n darí ẹ̀ sọ́dọ̀ àwọn ẹni mẹ́ta nù wọ́n. àkọ́kọ́ ni ákíbù ọ̀kálẹ̀ àbírọ̀lìkọ́ omi ọjẹ́ olùdarí ìjọ aláṣẹ ìjọ lọ́jẹ́ wọ̀ọ́dára ayé ìhé ó sì jẹ́ ẹni tó ní làákàyè jù láàrin wọn. wọ́sọ́ọ́hìnà ọ̀ṣùwàrọ̀ ti hìm ó sì jẹ́ ẹni ó ṣe pé òun ni wọ́n máa ń gba ìjíròrò rẹ̀. ọmọ tuntun pé ò lè tayọ ò lè jáde kó lè lórí bá wá. wọ́n ní ẹ̀wá rẹ̀ tó pè ní sẹ́yìn ìdù yẹn ń láàrin òun ti lálẹ́ sọ fún sí kẹ̀kẹ́ tí wọ́n lòun lónìí òun sì ní máa ń kó wọn jọ. ẹ wá ní àbú harisa yẹn òun la lè pè ní pásítọ̀ wọn àfa wọn aṣáájú wọn bọ̀dà àrísì. òun sì tún ní bójútó ní ẹ̀kọ́ wọn. sẹ́ni alákùnrin yìí tẹ̀ nínú àwọn nínú bàdí bàtì wá ẹ̀ ṣùgbọ́n padà kiri yó. gbàtọ́ wá di kiri yó àwọn bẹ̀rẹ̀ sí ọ̀tá àdẹ ò kọ́ wa kọ́ sọ́ọ̀tì. ọ̀bọ̀ wà lúwù wọ́n ti kó oṣù tó pọ̀ gbọ́dún káwọn ọmọ ọ̀dọ̀ sí. lèmọ́ lèmọ́ yá àlàmú nẹ̀hún bí ń bá ti rí sí ìdí nìyẹn pẹ̀lú bí wọ́n ṣe bọ̀ yìí fẹ́ nìyẹn kan ó lé inú ẹ̀sìn rẹ̀ ìyẹn ni wọ́n bẹ̀sì lọ́kùn kútù. ẹ rí arákùnrin náà sọ fún akẹ́kọ̀ọ́ lágbára yẹn wọ́n bọ̀ nípa ìṣesí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sì mọ ìròyìn rẹ̀ bóòlù sì mọ̀. tọ́pọ̀ yẹ níbi àwọn tíra tó ti ṣáájú àlùkò àlù. ṣùgbọ́n ìbọ̀kẹ́bọ̀kẹ́ ti ń dá aláàbò wúlò pé lórí fọwọ́ ọ̀gá máa sí kiri yóò lọ ọmọ ọ̀yẹ́ ni fọwọ́ òdodo ń ti yẹ rẹ̀. kí ló fà á yẹn? kiri yóò yẹ bẹ́ẹ̀. òun ń sáwọn tí mẹ́rin kẹ́jẹ́ àdífẹ́ra gbogbo òdòdó kò fẹ́ o torí sísá làtífà àti bọ́dá wọ́n fẹ́ fẹ́ra bó láti ṣe àbírù ìyẹ́ òní yé wọ́n fẹ́ fi kò nílẹ̀ o òun tó ṣe yìí nìyẹn o ọmọ òròyìn àlejò sọlọ́lọ́ àzọ́lá ọmọ òṣèṣe gbogbo ẹ̀ pátá lóye ṣùgbọ́n kò lè fi lẹ̀ olùfẹ́ síkiri ó lẹ̀ ń pọ̀ sínú torí àgbéga tí ó rí ní àtàkọ́lé àti yìí ó ní kí wọ́n bá bàrọ̀ òun dẹ̀ fi yìí lọ́dọ̀ àwọn tó ń sẹ́sì kiri o. ibi ni sad wọ́n ní muhammadu jama zuzurẹ́ ìyẹn náà sọ fún mi pé pọ̀ dìbò àwọn ènìyàn wá bá àtẹ́bí ní màdínà wọ́n wo lọ́sọ̀rọ̀ àti bàtẹ́bí nígbà tó kálá ń sáré náà wọ́n ní wọ́n wọ aṣọ nílà tó ṣe pé aṣọ onílà yìí aṣọ onílà yìí ìbẹ̀bẹ̀ dúbàbù jámù ojú pàtó. àríkì ìyàtú ó tún jẹ́ ìdàbọ̀ra tí agbádá táwọn afáfá ń dàbọ̀ra yẹn òun ni wọ́n wọ̀ wá. bọ́ọ̀lù àtòlì ìdúró lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ láti. kó wọ aṣọ àdàbúra ìjàmọ́lé rìjáàlì bàdìl hàlì nípa wọn rẹwà bí àwọn èèyàn tó wá tó bàdìl hàlì kúrò káàpù. níbi pé ní tó bá rí wọn yóò yà àwọn sàdá débi lè lè. àárí àwọn ọ̀kẹ́ tí wọ́n ti àjò dé tí wọ́n wá bá nẹ́bí tọ́jọ́ ru wọn rárá rárá títí ìsọ̀bọ̀. àsìkò ooru tí wọ́n náà wá tó bá wọn irú bẹ́sẹ̀sì wa àwọn ti ní yóò kírun ni o gbàdá sì kòrò tí wọ́n náà tó wọ́n wá yẹn ló mọ́tálásí àtẹ́bí sallallahu alaihi dàrú ó òjíṣẹ́ náà wá ní ẹ̀fín wọn lẹ̀ wọ́n wá kírun kọjú dáa ibùyó òru wọ́n kọjú dáa kábà. gbogbo yìí pé kọ̀kẹ́lẹ́rọ rasulallah lọ́yẹ kọjá bídìbò abu harita fáìlì ní abu harita abu harita láàrin wọn wò lọ́gbọ̀n ti sọ ọlọ́run ọba sọ̀rọ̀ àti ákìbù yẹn àti sẹ́yìdù yẹn. àwọn yẹn nìyí orí ẹ̀sìn kiri wọn wà ṣùgbọ́n ìlànà ọba ni wọ́n tẹ̀lé pẹ̀lú bí àlámọ̀ ni wọ́n ti ya pàṣẹra wọn. nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ̀mọ̀ fáwọn kẹsàn-án bá dẹ́bi yìí sá ọlọ́run ni. àwọn òbí sọ yìí pọ̀mọ́ ọlọ́run ni. àwọn kẹta sọ yìí pé mẹ́ta lọ́kẹ̀. ọlọ́run ọba ọ̀gá ju gbogbo sọkúsọ wọn tí wọ́n sọ yìí lọ ní gíga tó tóbi. ó sì bẹ̀rẹ̀ lọ̀rọ̀ táwọn ọkùnrin yóò sọ àwọn tó wà lórí ẹ̀sìn kìnìyó wọ́n ti tò síbi èyẹ ni pé ẹ̀rí tí wọ́n mú wá lórí yín pé ọlọ́run là débi ẹ̀yìn ta wọ́n ti tó yín tẹ́lifíṣàn pé ọlọ́run là débi ẹ̀yìn ta wọ́n láwọn lẹ́rìí ọyẹ ẹ̀sà o yóò kó yèlè mọ́ ó tá wọ́n ti torí pé àtẹ́bí yín sáà nìyí ẹni ó ti kú ó máa ń jì olójú pápá tó fọ́jú afọ́ra lójú yóò rí mẹ́wàá ẹni tó débẹ̀ yóò fọ́ra ara ara ẹ̀ dẹ̀sí máa dẹ́ àti pé ẹni tí ọ̀gbádùn tó bá ti fọ́ọ̀kẹ́ lára ó sàn wọ́n gbádùn wọ́n tó dáhùn fi pé lọ́lọ́run ni ẹ̀ àti pé tó máa ń múro ohun tó pamọ́ wá bí kò sọ pé oúnjẹ báyìí ló pamọ́ èyí tó jẹ́ ni. àti pé ó tún lè mú ẹ̀rẹ̀fọ̀ àfi sẹ́yẹ. yóò sì wá fẹ́ atẹ́gùn sí yóò fẹ́ afẹ́fẹ́ sí báyìí bí ó ti dẹyẹ tí ó kó nìyẹn. tó ìpè gbogbo àwọn eléyìí ni pẹ̀lú àlámọ̀rí ọlọ́run ọba ni àti ọlọ́run ló fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run tẹ̀sí bẹ́ẹ̀ kó fi jáde wọ́n ní tó fà á táwọn fi pè lọ́lọ́run. ìbéèrè bíi bá tó wáyé pẹ̀lú ẹ̀yin tẹ wá pè lọ́mọ ọlọ́run ó ti ẹ̀ ẹ̀rí ọ̀dà nígbà tí a sọ fún ọmọ náà lànà ìrìn ìgbà ní ní torí pé kò ní bàbá táwọn ọmọ àwọn ọmọ bàbá pé ìgbà tó wà lórí ọ sọ̀rọ̀ ẹnìkan ò sì ṣe é ṣáájú náà ọmọ ádámà ṣáájú ní táwọn sọ wípé ọmọ lè tó gbogbo ẹni táwọn ń rí yóò ayé ó ní tó tó á sọ̀rọ̀ lórí ìtẹ̀. wọ́yà tajú ìtajà yàtajú ìtijàj wọ́yà tajú náà lórí ìtẹ̀ bá sọ pé yàtajú náà wọ́n ti bù káàkiri wọ́yà tajú náà. àbọ̀rìnà wàhálàfínà wọ́kọ̀dáínà nínú ọ̀fà yìí. wọ́n ní wọ́n yà tajú wọ́n ní táwọn fi sọ pé mẹ́ta lọ́kẹ̀lá nẹ́ni àyíká sísáré tó sàlátà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ sọ pé fàálí rẹ̀ àti báyìí wá àbọ̀rí rẹ̀ àfàtẹ wá kàlákì rẹ̀ àdá wọ́kọ̀dáínà àmúdájọ́ báyìí wá. wọ́n á ní wọ́n bá já sí mọ́kẹ́ tuntun lọ́lọ́run. ewu tí ọba àwọn èdè pé fàálì tù bó mo mo yẹn ni pé mo ṣe dájọ́ mo pàṣẹ mo tẹ̀dà ewu tí òwe nìyẹn àyíṣà wọ̀ wọ́n ni àbùsùgbọ́n ọlọ́run àti àyíṣà àti àyíṣà òun ni wọ́n jọ ń ṣe ìtẹ́gbẹ́ ni wọ́n sọ pé fàálì rẹ sẹ́ni sí ọpọlọ wọn ó dọ̀tí. sàálà lọ á ti ga ọlọ́run á ọlọ́run kàn pọ̀ nípa àwọn tá àwọn alábòsí sọ ológun tẹ̀lé rẹ àwọn tí wọ́n di òdodo yìí ọlọ́run bá ga jù wọn lọ púpọ̀ jù ọ ga jù gbogbo sọkúsọ tó ń sọ yìí lọ. wọ́n nínú gbogbo wẹ́rẹ̀wẹ́rẹ́ tí wọ́n gbé yẹn pátá àlùfáà fi sọ́ǹpa rẹ̀. ó ibu ibùdó tag rọ̀ṣìmọ̀lọ́ tí wọ́n ń sọ̀rọ̀ lórí àlàyé àyà ìgbéra ẹni sípè ọpọlọ débi pé ìgbà tó ti wí pé ìró wa bá àtẹ́bí látọ̀dọ̀ ọlọ́run. àti ohun tí ó jẹ́ apírọ́pò tọ́ tọ́rọ̀ fi láàrin àtẹ́bí àtàwọn ọ̀tọ̀wé yẹn àbọ̀rọ̀. láàlàlàlà ìrọ̀tù dálẹ́kà àlẹ́ wà àbọ̀rọ̀ àǹtọ̀sálàwà pàṣẹ pẹ̀lú tọ́lọ̀ òkú aláṣẹ rẹ̀ nípa ibẹ̀ ẹ̀ tí wọ́n lọ́lọ́run làdẹ́bí yìí sáà wọ́n lórí bẹ́ẹ̀ ta lọ́kẹ̀rì nítorí gbólóhùn fàálí lẹ́nu tí wọ́n rí ọ̀dà sọ pé mi ọlọ́run ní pa wọ́n láṣẹ pé ìgbéra ẹni ṣe pẹ̀lú òkú báyìí o ìrọ̀tù dáríkà lọ́ba tí gbogbo àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ta ṣe yóò tó wọ́ pípa tẹ́lẹ̀ ayé ń sáyé sọmọ ọlọ́run kì í sọ ọlọ́run ilé ẹ̀sìn mẹ́ta lọ́kẹ̀ ẹ̀rí àlùfò sálọ́wà sùn wọn lọ síbẹ̀. ìgbà tá a lè sọ̀tà lásán fún ọ wípé ọrọ̀ sọ fún yín pé àdébì èyí ká àdébì ọlọ́run ni kùsì ọlọ́run ẹrù ọlọ́run gbólúwọ̀ ni. ẹ̀yin sọ pé là nígbà àdébì èyí ká lọ́dọ̀ sí ọmọ ọlọ́run ọlọ́run gẹ́gẹ́ tẹ̀ kódà mẹ́ta lọ́sẹ̀ ọlọ́run sọ fún yín pé ká gbéra ẹni tí bá ń parọ́ képe ìjà òjijì ọlọ́wọ́ á pè wọ́n síbi eléyà wọn ni ìwọ bàbá kọ́ọ̀tù dáadáa náà ń zòrò fi àmúrí náà á rò ẹnikẹ́ni ọ̀rọ̀ pé nìyẹn ọmọ ọmọ pé kí ọjà ó fún ọdínkù kan tí wọ́n pọ̀ tó yẹ tọ́wá ni fi wá lẹ̀lẹ́ ká lọ wòye sí alámọ̀rí wa. دعوتنا إليه يعني المخاطب الرسول àwọn àti ìwà akọ tó tá a bá fẹ́ ṣe nípa ohun tó ní ká wá ṣe yẹ ṣé àá ni àbá àdé ṣe àá ṣe wà akọ lọ́dọ̀ àtẹ̀bí wọ́n wá lọ wọlé sí ẹni tá a pè ní àlẹ́ àáfíìbù tá a pè ní àdéhùn wọn yẹn wọ́n wọlé sí. ra ìjì ìṣe fòdọ́fọ́ fòdọ́fọ́ ilé wọ́n ní ẹni yẹn tẹ̀lé yìí òun ló dé láàká yẹn jù láàrin wọn. wọ́n bá dé wẹ̀rù bẹ̀sáyà kí ló rí sọ̀rọ̀ tá a tẹ̀lé sọ̀rọ̀. Yeah fún ẹ̀yin ìjàmbá àkànṣe ìbẹ́ yìí náà ẹ má mọ̀ dájú pé Muhammadu ní anẹ́bí ìtòótọ́ ni ìrẹsì ọlọ́run. ó sì ti wá sọ àlàyé òdodo fún yín nípa ìró anẹ́bí ẹ̀yìn tàbí ẹlẹ́sẹ̀ ni. bọ̀lá àná ọmọ nàbíyá kọ́sùn ẹ̀yin náà sì máa mọ̀ dájú pé ìjọ kan àtàdébí ọlọ́run ò ní jọ gbéra wọn sí pé. sọdírò àwọn òkú kódà ọmọ kékeré ò dàgbà bọ̀ ìpè ni ọ̀sẹ̀ títí lórí àwọn àgbà àtúntà gbọ́gbọ́dé. ẹjẹ sọ fún yín tẹ́lẹ̀ tẹ́ tẹ́ bóde pẹ́rẹ́ pẹ̀lú àtẹ́bí fẹ́fẹ́ gbéra yín sépè lórí ọmọ ọlọ́run ní yéṣá ọlọ́run ní mẹ́ta lọ́kẹ́ni. tẹ ẹ bá tẹ ẹ wò ìyẹn ní fi dẹ́hu lílé sọ̀rọ̀ yóò wù yín sí gbogbo ẹ̀ ní kẹyọ̀ kan fàyè tó túbọ̀ àbẹ́ tún ńlá ẹ̀yìn sàdídẹ̀ ṣùgbọ́n wáyé pé ọ̀jálẹ̀ tó yẹ pé ẹ̀fẹ́ máa bẹ́ sí yín lọ. àìsàn pé wà ní ìkọ́ mọ́tà àti ìdúró lórí oúnjẹ wà ń bẹ̀ níbi ọ̀rọ̀ tẹ́ ń sọ ń pa ọ̀rẹ́ yín ẹ̀ ń pè lọ́mọ ọlọ́run ẹ̀ máa pè níyẹ̀wù yín jẹ́jẹ́ ọmọ ọlọ́run ni ọlọ́run ni mẹ́ta lọ́sẹ̀ ni tẹ́ máa wí nkẹ́ lọ́dún agbo yín. tọ́wá yìí pépè yẹn lẹ máa ṣe tẹ̀sí ẹ wà lórí ìlànà yín tẹ̀ ń bá lọ. torí bẹ́ẹ̀ wá ní ọ̀hún àrọ́jùlá ẹ̀yà àti báyìí báyìí fàṣẹ bí o ẹ kó wájú rẹ̀ wà gbọ́dọ̀ fún yìí láti láti fún ẹkọ rí ìlú yìí nàìjíríà ti tẹ́jú wa ẹ máa lọ sí ìrànlọ́yìn náà sí lọ́bẹ̀ ṣùgbọ́n pé ẹ pẹ́ ẹ pọ́ ta ẹjọ gbé ayé sépè èmi ò wù yín ò wù yín tegbòtegbò fa ata wo sẹbi yà wọ́n wá lọ bá nẹ́ẹ̀mí sọ́dọ̀ lùlá ìdẹ́ka àwa ti padà rí sí pé àtúbẹ̀ ká bọ́ tàbí àjọgbéra wa sí pé o. káyà fi ọlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ tó yé wọ nígbà tó ní èyí sá kì í sọmọ ọlọ́run ẹ̀rọ ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni àwa náà ó sì padà lórí ẹ̀sìn tiwa àwa gbà kọ́mọ ọlọ́run ni lọ́dọ̀ tí a tó di àgbà pé ọlọ́run ní àgbà pé mẹ́ta lọ́fẹ̀ẹ́ ni. bẹ́ẹ̀ni àbúwálé rẹ̀ àmọ́ afẹ́kọ̀ọ́ fún wa lé yẹn nínú àwọn sàádé rẹ̀ sọ́lẹ́ni tó fún wa yẹn yóò jẹ́ ẹni tó yọ́dún fún wa tó fi tẹ̀bítẹ̀bí yọ̀ tẹ́ni yẹn fún wa. ìwé tẹ́ni yóò máa ṣe láàrin wa ni pé yóò máa ṣe dájọ́ láàrin wa nínú àwọn kẹ̀kẹ́ tá a bá ń ṣe apẹnu lórí ẹ̀ nínú dúkìá wa. fàìdẹ̀kọ́ àìdàdẹ̀ rí lọ torí bẹ́ẹ̀ ṣe wà yìí kẹ́mọ̀ ó ti dì lójú fún òlè sọ lójú náà bẹ́ẹ̀ ṣe wà yìí à àgbà fún yín ẹbí ìyọ́nù ni àtẹlẹ pàtì náà ká sọ pé yín ṣe ìṣe ọmọ ọlọ́run lónìí wọ́n fún wa léyìn ẹ̀sẹ̀. nínú àbò wa lùjẹ́ wọ́n pè dúkìá wa dá láti fẹ́ máa yí ipò òun náà máa bá wa yẹjú ẹ̀. nígbà tí fẹ́ẹ́ sí o ilé iye ọ̀dà báyìí náà ti ṣe o. ìbọn kò kọ́ ọ́ yìí rọ̀ kọ̀ọ̀kan lọ́ọ́ látọ̀dọ̀ sọ̀rọ̀ ìfà òdìdí àmọ́ni rọjà lọ sọ̀rọ̀ àti wọ́n ní àlẹ́ ákíbù àti sáyídù tí wọ́n jẹ́ ara nàìjíríà nìyẹn wọ́n lọ bójú sí ọlọ́ọ̀ àwọn méjèèjì rí ọyá já sí pé jágbéra wa sí pé. ẹnì kejì wà lọ pé má ṣe bó ṣe tó o abẹ́ ẹ̀ ti má ṣe bó ṣe tó o. lọ́ọ̀dì tọ́lẹ̀ ti fọlọ́ ọ̀la aha ládùúgbò ládùúgbò ọ̀nàdù nítorí ìpàdé bíi lẹni tá a fẹ́ sọ pé àjọ ti pè ládùúgbò ọ̀nàdù a lè jèrè o wọ̀lá àfihù lẹ́ ní báàdì rẹ̀ kódà àwọn ọmọ wájú ò lè jèrè má sì bó ṣe tó tó gbọ́ má sì bẹ́ẹ̀ nínú àwọn méjèèjì yẹn wò ó túbọ̀ ra wọn ọjọ́ gbà ẹ̀rí àwọn méjèèjì wa tó fi ọ̀dà gbogbo òbí wa léèrè àáfù ẹ̀ ṣùgbọ́n kẹta afẹ́ kò ṣe àáfù wa lẹ́nìkan tí ọ̀jẹ̀ tó ṣe fọ̀kẹ́ balẹ̀ sí ọ̀ gbọ́dọ̀ yẹ nìkan tí wọ́n àfẹ́ gbọ́dọ̀ fọ̀kẹ́ balẹ̀ sí o tó jẹ́ trọ́ọ̀sì. àdéhùn sáláwá sọ wáyé pé. ẹ̀rí oṣù ọlọ́run ni wàá gbé dìde pẹ̀lú yìí arákùnrin kan tó ṣe é fẹ̀mí balẹ̀ sí ní tòótọ́ àwọn sàbí wa bẹ̀rẹ̀ sí ní lẹ́gà ìtẹ́sẹ̀ra pàlà ha àwọn sàhábà bẹ̀rẹ̀ sí ní lẹ́gà ọlọ́run sọ nìyẹn pé àbá ọmọ ìjàrọ̀ ìdè. wọ́n lé gbàdábò bẹ́ẹ̀dà wá dìde òjijì ọlọ́wọ́ wa sọ báyìí pé ẹ̀rí ẹ tó fi fọkàn balẹ̀ gbogbo àlè ọgbọ̀n yìí nìyí. wọ́n ní ìmọ̀kù kọ́rí fún gbẹ̀gbà wá mi látọ̀dọ̀ àlè ṣùgbọ́n alẹ́ látọ̀dọ̀ òjijì ọlọ́wọ́ sọ́lọ́lọ́ àṣẹlá bọ́ọ̀lù ìjọ ọlọ́wọ́ sọ yìí pé gbogbo òjọ kọ̀ọ̀kẹ́ ní máa ń lẹ́ni tó lè gbọ́kànlé tí ní ẹni tá a lè sọ pé ẹni tí yẹn bá ń gbọ́kẹ̀ lé jù balẹ̀ ọkàn yìí. òun lẹ́ni Abu Ubaida ibn al-Jarrah ẹ̀rí. Imam Ahmad rahimahullah látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma. wọ́n ní Abu Jahal kó pa àwòrán ọ̀ sọ́lọ́ fún balẹ̀ bójú ẹ̀jẹ̀. wọ́n ní irọ́ àìsù muhammadan tí mo bá rí àdébì ní kaaba <laughs> tọ́bí ẹsẹ̀ bẹ́ẹ̀ tó lójúkọ lójú báyìí ni àwọn mọ̀lẹ́kà ó sì gbà fún táwọn èèyàn máa rí wọn báyìí. wọ́n ní sọ́lá àwọn yẹ̀wù títọ́ lọ sọ tó ló ti tọ́ lódodo. ẹni ọlọ́run ni wòlíì ọlọ́run ni ọ̀tá mọ́tò wòlíì wọ́n wá kú báyìí wọ́n wá rí ilé wọn tí wọ́n wọ̀ dúná ibùjókòó wọn dúná. subhanallah àwọn ẹni tí àdéhùn sálá dọ́là òní kọ́ sọ fún ọjọ́ dá lọ́wọ́ ẹ̀ kó tọ́lẹ̀ ń sọ ẹni ọmọ ọlọ́run òun là ń dé ní àyíká ẹ ni ẹ lọ́kẹ́ lọ́wọ́ ẹ̀ kó dodo ń sọ sóòótọ́ ẹ jẹ́ agbára wa tètè wọ́n lè tó wọ́n bẹ jáde tí wọ́n lọ sí pé níwájú ìdíje ọlọ́run wọ́n pẹ̀lú báyìí kódà dúkìá wo òdìkù kẹ́ ọmọ wo òdìkù kẹ́ ìmọ̀ bùkọ́rí gbẹgbẹ́ àti tẹ́lẹ̀mọ̀tì àti nẹ́sàáì tẹ́lẹ̀mọ̀tì sọ wípé hadith sahih hasan sahih lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ọba wa sọ wípé ìnìhádá. ọlọ́run ti dáadáa ju eléyìí. ìtẹ̀tà ń pa fúri àǹdẹ́bì nípa ìgbésí àjẹbì ẹ̀yìnsá ìbẹ̀rù ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni. làhùwà kọ́sọ́sù làákò ètò òdodo ni. kò títọ́ ni wàwá mi ní ìláhí ńlọlọ́. sọ̀tọ́lọ́wù tó lẹ́tọ̀ọ́ síjọsìn lódodo àfọlọ́wù yẹn náà. Dádájọ́ ọlọ́run ọba ọmọ olùborí ni ọ̀jọ̀gbọ́n ni aláṣẹ̀fẹ̀ iṣẹ́ ọlọ́run ní fàáyín sàwálá ọlọ́wọ́ wá ní tí wọ́n bá wá yẹ yìí padà kó o níbi eléyìí òdodo ni pé àtẹ̀yìn ìsá ẹrú ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run ọba ni tí wọ́n bá wá kọ̀ jálẹ̀ tí wọ́n níbi ikú yìí táwọn wí làwọn bá wí àwọn máa pè lọ́wọ́ ọlọ́run àwọn máa pè lọ́lọ́run àwọn máa pè ní mẹ́ta lọ́kẹ́ fàyín sáwà láwọn tí wọ́n bá yẹ yí padà ìyẹn ni pé wọ́n fi kó níbi òdodo lọ síbi ìbàjẹ́. ọlọ́run ọba alámọ̀tẹ́lẹ̀ o nípa àwọn òbílẹ̀ jẹ́. gbogbo ẹni yóò tọ́ bẹ́ẹ̀ ti fì kúrò níbi òdodo lọ síbi ìbàjẹ́ kó o níbi òdodo lọ síbi ìbàjẹ́ ẹni ìbàjẹ́ ni ọlọ́run tẹ̀ mọ́ ọlọ́run tẹ̀ sì wá fún lẹ́sẹ̀ bí dúró láyẹ̀ fún sùúrù ṣé ó torí adálẹ̀ sí lọ́lọ́run tí kẹ̀kẹ́ ò ní bọ́ọ̀mù subhanahu wa ta'ala mímọ́ fọlọ́run a fi yìí fún ọlọ́run ọba àdúgbò àwọn ọ̀sán ọlọ́run ọba níbi sísọ̀kalẹ̀ sílùú ìdíyàjẹ rẹ̀ á dùn ó báyìí ṣáàlà á dùn àtúnṣe ajọ́ rẹ̀. a lè sọ pé sàdí ọ̀rọ̀ arínú àwọn olùgbọ̀n tó ti wáyé fún bẹ́ẹ̀. wọ́n ní ìdí ká tọ́ ọ́ bọ̀ lójú dáadáa ká fi kó aláwọ̀ àpẹẹrẹ tí ó tún pọ̀ ìyàtọ̀ sí ẹyọ kan. ẹ wá àsìkò tí eré zaglabu ahmed àtẹ̀jáàlì ọ̀pọ̀ arọ́ ni mo gbà lérò pẹ̀lú nàìjíríà lè tọ́lọ́hùn ní alẹ́ ìmáàmù bẹ́ẹ̀ ọmọ india ni. sọ̀rọ̀ báwọn bíríkẹ́ẹ̀dì wọ́n lò láti lè fi kó dọ̀tí mẹ́sì. tọ́lọ́hùn ní alẹ́ ìmáàmù bẹ́ẹ̀ ọ̀gá àwọn amadíyà. ọ̀kan náà àwọn àfa àsúntà tó wà ń ta wọ́n ṣe mo ta lè pè ní mo bá yà. ìtọ́ bá ti pé òótọ́ ló ń sọ sẹ́mi ń parọ́ ìjọba yẹn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lọ́dọ̀. mísà gúlámù ahmed lójú ayé àfa àlòsùn bẹ̀rẹ̀ náà tọ́lẹ̀tì ló kú sí ó kú jákujáku sí tọ́lẹ̀rà ló pa. pé ìmọ̀ òun máa dìrì ìbẹ̀rẹ̀ pé kì í ṣe pé àti orí ìdọ́ta lè fi táàkì fẹ́ kòsò sí ìyàrá ṣùgbọ́n òye jáde èyí tó bá sì wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n àdídì ká tó fún alápẹ̀rẹ̀ bí ìyàtọ̀ sí ti tàfà wà yẹn àti kí làwọn olùmọ̀ sọ nípa rẹ̀ ṣáàlà náà yẹn lẹ́sọ̀ máa wà ló tí a ṣiṣẹ́ lórí ẹ̀. ìbéèrè wo ló sùn. ṣé o ti ṣé káwa ti béèrè béèrè báyìí. káwọn ẹ̀wá lè máa lọ síbi èsì pẹ̀lú àwọn òṣèré yóò báyìí. ìbéèrè ti padà wá. Huh? fẹ́ ó sọ̀rọ̀ ìbú ọlọ́run péjọ yí padà sórí rẹ̀. akérò adúbẹ̀rẹ̀ ra nù. àkọmọdé ó sì máa sọ̀rọ̀ ímọ́ọ̀nì fọmọ yẹn lọ́pọ̀lọpọ̀ fẹ́mi rẹ̀ ó fi lágbára tó dà tó bá padà dójú a báyìí.

gbàgbé ìkúkú béèrè béèrè lẹsẹ àlò káwọn náà lè lọ bá kiri ó pé ó pé jésù lọlọ́wọ́ ó pé lọ́mọ lọ́wọ́ ó pé mẹ́ta lọ́fẹ̀ẹ́ kò rí bẹ́ẹ̀ ẹjọ́ máa sọ bóòlù ẹ̀ ti kò sọ tọ́ba ti pẹ́ ìdáhùn sọ pé ẹ̀ lè ti bẹ́ẹ̀ alọ́fẹ́ dáwò rẹ̀. Thank you. láyé rí ọ̀rọ̀ tí àbá sọ fún wa pé kí wá ṣe pé wọ́n wá lọ ha báíbùlù sórí. àfihàn akálù sọ̀tà látọ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ yẹn ìyẹn báíbùlù ní kà fún ọdí. ẹ̀rí pípọ̀ náà àwọn tó láwọn ń ṣe kọ̀ǹgárétì fún ọ̀pọ̀ wọn ha báíbùlù wọn ha kùrà. tọ́ bá fẹ́ ṣe ìdìmọ̀ àyà kẹwàá báyìí mo lè ka ẹ́sọ́dù mo lè ka orin sọlọ́mọ́nù yóò ka gbogbo àwọn báíbùlù oríṣiríṣi yóò máa kà ìwé lẹ́yìn òsínú là ìdí òsínú là ní kọ́lọ́mọ̀ bá lè kẹ́lá fún kéèké à. kókó gbogbo àwọn tí wọ́n ní kiri yóò làwọn ìpèrí nídàájọ́ wọn mo sọ fún wa pé gbólóhùn ẹlẹ́sìn kejì ká má jọ jáde lẹ́nu wa mọ́ lẹ́yìn tọ́lọ́ wọn bá sọ yìí pé inna ad-dīna 'inda Allāhi al-Islām ẹ̀sẹ̀ ewúro kẹ́tì ń bẹ lọ́dọ̀ ọlọ́run náà islam ẹni wọn bá sẹ̀sìn ní kò bá dẹ̀ ti gbá agbó láti alẹ́ báyìí kọ́ máa lu tí ó fi di jọ́kè lọ́run nígbà lọ́wọ́ ẹ̀ òkè àwọn tá a bá léèyàn mẹ́ bọ́yá ìyá ni bọ́yá ẹ̀gbọ́n ni bọ́yá ká sànù ọ ọlọ́run kọ́ bá ní pè wọ́n bọ̀ wọ́n padà dé ẹni tí wọ́n máa kírun wọ́n máa sùn lọ́wọ́. báwo alẹ́kùn kálọ̀ ọ̀sùn. ẹ kú sí ìgbà yìí ká gbọ́ dáadáa. gbogbo wọn pátá tí wọ́n bẹ báyìí kèfèrí ni wọ́n kèfèrí náà ní iná náà ní ọwọ́ àfàwọn ẹni tí wọ́n bá ti kú àwọn tó ti kú ṣáájú káńtẹ́bí wa tó dé. àbí àwọn ẹni tó ti kú ṣáájú kọ́lọ́hún tó gbà nẹ́bí wa dìde sallallahu alaihi wasallam irúfẹ́ àwọn ẹni yẹn tí wọ́n bá ṣe é bá nẹ́bí yẹn ṣe fi í lẹ̀ kó sì máa kọ́ lọ́ọ́ gbójú o. wọ́n bá rí ẹbí rẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ ti ẹ̀ka lọ àwọn yẹn ṣùgbọ́n ẹni tó gbé bá nẹ́bí wá dé ọwọ́ á ní kọ́ ní yóò kẹ́ lọ ẹ̀rù sọ́lá ló fi ní ẹ̀kúlẹ̀ fún wa ìgbè sálàrọ̀ rí ẹ̀sìn tó bá dọ́dọ̀ ẹ̀nìkan tí wọ́n pẹ̀rẹ̀ ní tù tó pẹ̀rẹ̀ ń kọrin yó tó dọ̀ wá ní ọlọ́run ibẹ̀ làwọn olùmọ̀ ti yọ jáde pé gbogbo àwọn ẹni tí wọ́n kẹ̀sìn ní yàtọ̀ sí Islam kékeré ni wọ́n. torí bẹ́ẹ̀ bá yọ jáde lé ẹnu wa o àbá wa torí ipa fẹ́ sòṣèlú àbá ń sinmi dìnnà àdúgbò ọmọ àtúnṣe ẹ àwọn ọmọ ìyá wọn ẹlẹ́sìn kejì tá lọ́mọ yẹ ẹ kẹfìrí lọ́mọ ìyá rẹ Ọlọ́run ò ní ṣe kẹfìrí lọ́mọ ìyá rẹ o mùsùlùmí lọ́mọ ìyá rẹ ẹni tí ń kírun kódà ẹni tí yá kẹ́nẹ́ àti bàbá kẹ́nẹ́ jọ bí bí ọba ti kírun kí sọmọ ìyá ṣèrí gbà ní ìkọlọ̀ ọba àríkà lápòkè òkú. orí bẹ́ẹ̀ o ọkọ ẹ̀gbọ́n obìnrin tó lè rójú kó lè rí bákan náà wọ́n ṣe àwọn máa ń gbọ́ pé ẹni tó bá mọ ọmọ ìyá rẹ̀ kan yóò fi yóò fi oṣù tó èyí tí wọ́n béèrè yẹn ó jẹ́ tẹni tí ó báyàwó ẹ̀ lò lọ́sẹ̀ Ramadan ó báyàwó rẹ̀ sí lọ́sẹ̀ Ramadan irúfẹ́ ẹni yẹn àwẹ̀ sixty ni ó gbà rọ́pò ṣùgbọ́n ẹni tó já àwẹ̀ kan tó mọ̀ọ́mọ̀ já àwẹ̀ kan bóyá ọwọ́ bí oúnjẹ ó bá lọ jẹun irúfẹ́ ẹni yẹn ààrẹ nìta lè sọ pé ó sixty ṣùgbọ́n àwọn onímọ̀ sáyẹ̀bù wọn máa sọ pé ó sixty náà obìnrin tó ń ṣe nǹkan oṣù iye àwẹ̀ tó bá já náà ló máa dá padà lẹ́yìn rọmọdán náà. Aha, wa alaikum ẹni tẹ pẹ̀lú àbúrò yẹn obìnrin ni. àwọn kọ́lé ẹja ọkọ̀gbé láti bẹ̀yẹ. obìnrin ọgbọ́dọ̀ kọ́mọkọ́kọ́ haramu ṣùgbọ́n lè mú agbára yẹn ó gbé fọ́kọ̀ tẹ̀ ó kọ́ síbu. ẹ àṣìṣe wà ń bi wàsíyà ni àwọn aṣàtúnṣe rẹ pẹ̀lú bọ́jà sí kọ́kọ́ tiẹ̀ òun ni ó ṣe kéde ọ yóò ṣiṣẹ́ yẹn kò sì gbọ́dọ̀ buwọ́lù ọba gòkè wa kódà bí òní lọkọ tí òní láyé tí a lè rí dandan ní kọ́ dandan dandan ní kéèyàn kọ́ lọ́kọ dandan kọ́ yẹn fẹ́ yàwó náà súnmọ́ ni ẹni tí o bá ti fẹ́ ti má fẹ́ ẹni tí o bá ti lè gbé wàhálà tó wà ní ọ̀wọ́lé pàtì ní pírọ́blẹ́mù bàbá kan fọmọ yìí pé kọ́kọ́ kan ọmọdé rárá ọba lọ́fẹ́jọ́ sàdẹ́bí sọ́lọ́lọ́ àrùsọ́lọ́ bàbá ọmọ mi yìí mo máa ní ọfọ kan nínú àdúgbò sọlá ni ọyá tẹ bàbá rẹ ó ní à èyí tí Ọlọ́run tẹsí sọ fún mi ilé ẹ̀tọ́ tí àwọn ọmọ àti kọkọ èyí tí Ọlọ́run ní à ọ̀rọ̀ ẹ̀tọ́ ìyẹn wá gbọngbọn tí egbò àdáàjì náà bá ń bẹ ní ara ọkọ tí wọn wá ní mo tí ó jẹ kégbò yẹn ọsàn òun ni kí obìnrin máa fi ahọ́n la tọ́wọ́ bá ńlá gbogbo yóò yẹ báyìí tọ́ ńlá tọ́ ńlá tó ń gbé mi ó ò sì ṣe kẹ̀kẹ́ nù ẹ̀tọ́ ọkọ. bóbìnrin yẹn ti wí lọ́wọ́ kan ní ẹgbẹ́ ìwà ọ̀fọ́ kọ́kọ́ láyé rẹ̀ tí ọlọ́run ti ta kù ìwà ọ̀fọ́ kọ́kọ́ ní wọn lè fi wọ̀nyẹn. sọ ẹni tí wọ́n sàgbọ́lẹ̀ fún pé tọ́ bá mú kiri wá kọ̀ọ̀kan buwọ́lù kọ́ bá buwọ́lù tí kí ó tó má lọ́kọ kódà ẹrẹ wọn tí wọn bá pa ìyàtọ̀ sọ́ọ̀tì bó bá pe àfáà náà jẹ́ wá dú rẹ tó ti pàdé yẹ ọ̀dọ́ lè àkúgbọ́dọ̀ jẹ́ ìtọ́dún yàtọ̀ ẹ má gbàgbé bá àwọn mùsùlùmí ní àwọn ilé àti kèfèrí tí a ọlọ́wọ́ sì ní ṣe wá ń kèfèrí bẹ́ẹ̀ ni. bá gbẹrẹ mọ̀ níbi sáàjẹ́ tọ́ni bí ààrẹ. ìyẹn kẹrẹ kéésì bíi ìdúró eléyìí òun náà tún ti ṣe tààwùlù ulu kẹsì sáré lọ ọdẹ ìlú tún dé sálẹ̀ kòkó ni. àbá àti wọn pè pé kó wá bá wọn pẹrẹ kérésì káwọn àbá mi lè jẹ ìyẹn náà ó ti kí ló àgbà wà lórí àti mọ́lẹ́sì bàtà fi wọ́n láàbí wo sọ lẹ́yìn kùlé aláwùsá mẹ́ yẹn wọ́n kẹ̀sí fi àwọn bàbá fún wa dúró ẹ fáwọn ni àwọn eléko lé lé lóyún. òsì wọn fi ń ṣe bẹ́ẹ̀ nígbà wọn bá gbé wa eégún wa káfí lè gbà àti gbogbo jẹ eégún wọn káfí lè gbà eléyẹ nígbà tí ọ̀yá àwọn bàbá wa ọlọ́kọ̀ bá ti gbójú kò fún ọ. àtàtà àwọn nàlà ní ìsìn ọ̀dọ̀ ọ̀dọ̀ àti ìrẹ̀lọ́wọ́ lórí ẹ̀sìn àti ìyapa ni ọ̀dà kí ẹ̀ lọ́ọ́ bá fẹ́rẹ̀ kérésì rẹ̀ lọ́wọ́ ẹ̀kẹ́ sísá rẹ kiri yóò sì ní ọwọ́ adé ọbọ̀ òkò gúfe máa pa sọ̀rọ̀ bọ́ bíi rẹ̀. wọ́n bá bá ìmọ̀ kírun ẹ lè bá kapatia lè bọ́ bòye ìbọn kó pé táyà kẹ́ ń sinmi tó bá táyà kẹ́ tó sinmi ẹ̀yin náà lè wí àyà tó ká tí ò bá sinmi lọ́wọ́ ẹgbẹ́ ìgbà tó parí fásíà ni ó dákẹ́ ẹnìkan fásíà yìí tí ọba tiẹ̀ wá tiẹ̀ sí nígbà ọ̀gá fásíà tán ajáde fẹ́ máa fẹ̀mí pa lọ kí ewu rẹ ti gbé fẹ́yìn náà tí bá wá ń ka súnrẹ́ ẹ̀wẹ̀ kódà kọ́ ha òkú ha ju sọ́ọ̀tù nẹ́fà yìí náà lọ tẹ́lẹ̀ ìjọ tó bá gbé akọ̀yẹ́ kata àlù ti má bàa kà ọ̀ bó ti yẹ bẹ́ẹ̀. wọ́n ìmáàmù ti ìṣòwò méjì àbí mẹ́rin tó ti ti tẹ́lẹ̀. wọ́n ní pété tí máa ń gba parí náà ọba táàrí kọ́ba lè gbé bẹ́ẹ̀ lẹ́kùn yẹn táwọn lè mú èyí táwọn ọ̀gá yẹn táwọn. bẹ́ẹ̀ni ìyá lè mú wa ọlọ́run sì gbà náà ṣé àgbà kí. ọwọ́ àlọ́run ẹ̀ ọdún ìtúndé ọba tó lóyún òun lè mú sọ òun lè lè sọ a ti sọ lánàá tọ́bajá sí pé oyún lè ti èsì àbí ọmọ ní ó gbé lọ́wọ́ ìkíní kejì náà obìnrin láǹfààní àti ṣèfìdíà kọ́fàlà ìdí ló jẹ tí ò bá ti wá lágbára tó ajá sí bọ́lá òun kò nìyẹn. téèyàn fi ní tò lẹ́yìn lè mọ́mù yẹn à kí lè mọ́mù bá ń sẹ́kọ́. lápẹ̀rẹ̀ ní sìkè ṣe pé lọ́ọ̀ta kó sí ìdí òsà ọ ìmọ̀mù ti pèsè wù lásán ti pèsè wù. tọ́wọ́ ẹ̀ ṣé àbọ̀kọ̀sẹ̀ yóò di yẹ́sì. à àbá téèyàn wá mọ́ lè mọ́mù mi téèyàn tò lẹ́yìn rẹ̀. àbí lè mọ́mù ti fi ìyẹ̀pẹ́ ṣeré. láì sọmọ kékeré gbogbo yẹn tẹ wájú fi ń ṣeré yóò wá sọ pé ọta òní ta kéré kan yí wòròwòrò fáwọn èèyàn à èèyàn lè wá gbòmí lọ kírun rẹ àwọn kẹyọ tó kọ kódà ìmọ̀mù tó bá ya kò kí mo ní fáwọn ọmọkùn kọ èèyàn lè bílẹ̀ ìmọ̀mù tó ṣe wípé máa fi ṣe ń ṣe kọ́ bàbá ẹ̀ tí ṣe wọn láwọn ti fẹ́ parí ọmọ dábàá fọ́fọ́ àyọ̀nu ọba nínú rẹ̀ tún wẹ̀ yóò abọ́ tàyọ̀ kéèyàn wálé mọ́mú òkì ni kì í ṣe pé tọ́lá kí wọn lẹ́yìn ẹ̀ òun ní ru ṣùgbọ́n ta kí ẹ̀wẹ́ lòdì. sọ̀rọ̀ bó ṣe ẹ mọ́ mọ́ alágbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan tó bá ń ṣe àbí ìtúntà tẹ́tẹ́ náà. gbogbo àwọn háìdò ti ń ṣe ọ̀dáwẹ̀ rẹ̀ padà ó sì rọ ọdún yẹn tọ́ba ti bọ́ ọdún yẹn jọ́márùn jọ́márùn ni háìdò rẹ̀ ọ̀dáwẹ̀ yẹn padà ọlọ́wọ́ gbà. a ah, nígbà tí yẹn bá ti balẹ̀ tọ́lá ti sẹ́mi yẹn bá balẹ̀ tí wọ́n fẹ́ kí yẹn kírun lẹ́yìn rẹ̀. pàṣẹ tí wọ́n sì fi ju ọjọ́ tẹ́lẹ̀ torí pẹ̀lú wàhámẹ́lá yẹn èyí tó súnmọ́ jù ní ọ̀pọ̀lọpọ̀ wọn padàgbà ẹ̀ pé wò kí kó mẹ́rin ní kọ́pì lọ́gà sí ẹ̀ ti lọ sí ẹ̀ ẹ̀ má lọ sẹ́ẹ̀rì sí owó wo òdodo lẹ́nu yìí ń sọ sí yóò bá yín bí ẹ ò fẹ́ gba ẹ lọ sọ fẹ́ ṣe kí àbíkẹ́lá tó bá rí ẹ̀ bíyé ó túbọ̀ dáadáa torí wọ́n sọ yín pé bẹ́ẹ̀ ṣe wà yín ẹ̀ ti ìjọ́nu ni ṣùgbọ́n ojú tiwọn wò lè sáré fi wọ́lẹ̀ ọmọ yẹn pé bá dẹ́bi ọlọ́run bá dé bó ṣe díẹ̀ àti ìrẹsì òjijì ọlọ́run tó bá débẹ̀ bó ṣe díẹ̀ yóò di kó lo wọn tó kó bẹ́ẹ̀ sì kan yóò yẹ wọ́n sì dàbí kó sì wà dẹ́ a bá padà lọ sí ìtàn yẹn o ọ̀ya tó ti tó. Bọ̀ bẹ́ẹ̀ rẹ̀ débẹ̀ wọ́n lọ tẹ̀ béèrè léyẹ ife ìsí ìmọ̀nbáka jẹ́jẹ́ kọ́ ìmọ̀nbáka súrà jẹ́jẹ́ gbogbo kí ó léyẹ ní ọ̀ka ìyẹn kílíà gidi ìwọ́n wọn mú ká lọ́wọ́ má sì mú nẹ́sà rẹ̀ ìyẹn náà la dáwọ́ tọ́ba ká jẹ́jẹ́ ìyẹn òrùjú rárá bí tí nǹkan mọ̀ wọ́n ní ọ̀ pọ̀ ẹbọ lẹ́nu ẹni tí rẹ lẹ́bọ lọ́wọ́ ń jẹbọ ìlìsánil hàn tí ẹ bá ti rọ̀ tẹ́sì lọ́wọ́ òun náà ń sọ tẹ́sì ìyá ò lé rárá ó kí àjẹsẹ̀ lórí ẹgbẹ́ àwọn ẹ̀wá fi dùn ìsìlá kò fi mẹ́wàá làwọn àfáàkà gbogbo ẹ̀ pátá ó dà ṣírìkù náà lọ́wọ́ sí ó dà ṣírìkù ìrìnàjà ti lá bí kéèyàn ọ̀tàkùn tún dẹ̀ bí kéèyàn ọ̀fìn tẹ̀lé àti ẹ̀yẹ tí èsè ìtakọ̀ lọ́wọ́ tó rẹ̀ gbogbo ẹ̀ pátá ádámù tàwọ̀síìdì náà ẹ́. náà ẹ parí rẹ̀ àhásínú bá ọyá ìwé lọ́kù. ìrìn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ alóòsè bọ́ ni nínú rẹ̀ wá kí ní Islam lọ́wọ́ mọ̀tò haro fún mùsùlùmí wà ní àkìrí nínú kẹ́kẹ́ ó fún yẹn jáde kó fẹ́ tìrì mẹ́wàá ni Eh, muhammadu bin alhadi ni wọ́n kà wọ́n wà bẹ́ẹ̀ sí kí ẹ̀kọ́ pé sẹ̀rí àǹtẹ́bì ọlọ́lá tó òfin democracy lápẹẹrẹ ó dẹ̀ mídíẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tu o pátá ìkankan náà ni ọkọ̀ sí wọ́n dá ìfẹ́wọ́ sọ́lọ́ náà lù lọ pátá gbogbo ẹ̀yẹ yẹ gbogbo wẹ́wẹ́ wá yẹ wà dáadáa tẹ̀lé bá ẹtí bá rẹ ọ̀sẹ̀ sí lọ́wọ́ ọ̀sẹ̀ sí lọ́wọ́ rẹ ìyẹn ò ní ti fi ẹja máa tu àyùbẹ̀ ẹja àyùbẹ̀ ẹ̀kọ́ sọ pé afarabalẹ̀